fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ tó jẹ́ olùṣọ́ àgùntàn fún ìjọ world life missionary baptist church tó sì jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ fún iléeṣẹ́ ìránṣẹ́ ti agbóhùnsáfẹ́fẹ́ ti ọ̀rọ̀ èyí èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bmaa ti nàìjíríà èyí tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa ọ̀rẹ́ ọ̀fẹ́ ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà sí àkókò ọ̀rọ̀ ìyè èyí tí a ti máa ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo àkókò lónìí yìí bákan náà a ò ní ṣàì lọ bára wa sọ̀rọ̀ látinú ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú ẹ jọ̀wọ́ jẹ́ ká tẹríba wa fún àdúrà Ọlọ́run ìpàtàgbára bàbá ayérayé Ọlọ́run àjíǹde àti agbẹ́yìnga ẹ̀mí mọ́ ọpẹ́ wa a dúpẹ́ fún àánú èyí tẹ́ fi kà wá yẹ láti lè rí ọjọ́ òní àti pàápàá láti lè wà ní ìbàyí láti lè gbọ́ ọ̀rọ̀ yín mo béèrè fún etí gbọ́ àti àyè àgbàṣe ọ̀rọ̀ yín fún gbogbo etí tí ó máa gbọ́ pé kẹ́ ẹ bùkún fún wa nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí pé kí orúkọ yín kó di àyìn ní ògo pé kí èṣù kó di ẹlẹ́bi lórí ayé wa àwa dúpẹ́ tó dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ o ní orúkọ Jésù Kristi olúwa wa àmín lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ a máa bára wa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní àjínde fún ìdáláre wa. Àjínde fún ìdáláre wa. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sínú ìwé Róòmù orí kẹrin. Ìwé Róòmù orí kẹrin ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Ìwé Róòmù orí kẹrin ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Ó ní ẹni tí a fi tọrẹ ẹ̀ṣẹ̀ wa tí a sì jíǹde nítorí ìdáláre wa. Ẹ hallelujah. alelúyà. Ohun tí ó túmọ̀ sí ìtọrẹ ní ibí bàyìí, òhun ni wípé a yọ̀ǹda Jésù Kristì, wípé Jésù Kristì ó yọ̀ǹda ara rẹ̀, ó yọ̀ǹda ara rẹ̀, òun ló sì wá di ìdáláre, àjíǹde rẹ̀ ó di ìdáláre fún wa. Tí a bá wo nǹkan tí ó wà níbi tí a kà yìí, á kíyèsí wípé tá a bá ń sọ nípa àjínde àjínde Jésù Kristi irú àkókò tí a wà yìí ẹ rí wípé à ń múra àti ṣe ọdún àjínde lọ́wọ́ ẹ rí wípé àwọn tó ń gbàwẹ̀ tó ń gbàwẹ̀ lẹ́ǹtì wọ́n ń gbà ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wọn láti lè mọ kí ni ikú àti àjínde Jésù Kristi kí ni nǹkan tó jámọ́ kí ni nǹkan tó já níbi tí a kà yẹn a lè kíyèsi wípé nǹkan méjì òhun la rí níbẹ̀ yẹn. A rí ikú, a dẹ̀ rí àjíǹde Jésù Kristì. O a lè rí wípé àwọn méjèèjì, àwọn ọ̀rọ̀ méjèèjì wọ̀nyí wọ́n jẹ́ pàtàkì tàbí dandan fún ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ wa àti fún ìdáláre wa. Mo ti ṣàlàyé ẹ̀ ṣáájú, ohun tá à ń pè ní ìdáláre òhun ni wípé Jésù Kristi ó sanwó ìdíyelé a sì kéde wa gẹ́gẹ́ bí ẹni tí kò lẹ́ṣẹ̀ lọ́rùn mọ́ a kéde wa gẹ́gẹ́ bí ẹni tí òfin ọlọ́run òfin orí ọ̀fẹ́ ọlọ́run tó tú sílẹ̀ tí kò jẹ̀bi mọ́ ìyẹn ni ìdáláre ìdáláre Jésù Kristi ó túmọ̀ sí nǹkan méjì àkọ́kọ́ ni wípé a lè kíyèsí pé àjíǹde Jésù Kristi ó fìdí ẹ̀ hàn kúrò ní òpó kú ni mo ń sọ yìí o àjíǹde Jésù Kristi ó fìdí ẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run tẹ́wọ́ gba ìjìyà àti ikú Jésù Kristi gẹ́gẹ́ bí ẹ̀kúnrẹ́rẹ́ iye tí iye tí a san fún ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo ọ̀ràn ènìyàn ẹ̀ṣẹ̀ ti àtẹ̀yìnwá ẹ̀ṣẹ̀ ìsinsìnyí àti ẹ̀ṣẹ̀ ti ọjọ́ ọ̀la ó túmọ̀ bákan náà sí ojú rere Ọlọ́run tó darí sí ọ̀dọ̀ Jésù Kristì kì í ṣe ẹ̀ṣẹ̀ aráyé èyí tí ó rù nígbà tí a ń kàn má gbélébù ṣùgbọ́n a ti wá kọjú rere ojú rere ọlọ́run tá à ń pè ní favour a ti wá kọ sí ọlọ́run ohun tí méjèèjì ohun tó túmọ̀ sí nípa ikú àti àjíǹde jésù kristi èyí tí paul ń sọ ní orí kẹrin ìwé ìṣe ìwé àwọn róòmù yìí ohun tó ń sọ ńbẹ̀ ni wípé bí ọlọ́run bá tẹ́wọ́ gba ìjìyà àti ikú jésù kristi tó sì gbé kúrò ní ipò òkú tó sì fi ojú rere tó darí ojú rere sí ọ̀dọ̀ rẹ̀ ó túmọ̀ sí pé gbogbo àwọn tó bá ní ìsopọ̀ tó bá ní ìsopọ̀ pẹ̀lú Kristi Jésù nípa gbígbé ìgbẹ́kẹ̀lé wọn lé fún iṣẹ́ tó ti ṣe lórígi àgbélébú fún iṣẹ́ tó ti ṣe lórígi àgbélébú tó sì àti àti iye rẹ̀ tó fi fúnni nípa àjíǹde rẹ̀ àwọn tó bá ní tó bá ní ìsopọ̀ pẹ̀lú Kristi Jésù tó ní ìṣepọ̀ tó ní ìbáṣepọ̀ tó ti gbà á gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn pàápàá náà wọ́n ní ìdáláre pẹ̀lú Ọlọ́run irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ní ìdáláre pẹ̀lú Ọlọ́run irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n wà ní abẹ́ ojú ire Ọlọ́run irú àwọn èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run tẹ́wọ́ gbà wọ́n àwọn tọ́lọ́run tẹ́wọ́ gbà yìí àwọn là ń pè ní ọmọ Ọlọ́run Bíbélì sọ ní ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹrìnlá ó ní iye àwọn tí à ń ti ọwọ́ ẹ̀mí Ọlọ́run ṣamọ̀nà là ń ṣe kí ni o là ń pè ní ọmọ ọlọ́run iye àwọn tó gborúkọ rẹ̀ gbọ́ ó ní àwọn ó tọ̀ àwọn tirẹ̀ wá àwọn tirẹ̀ ó ní wọn ò gbà á ṣùgbọ́n iye àwọn tó gbà á ló fi agbára fún láti lè di ọmọ ọlọ́run agbára tí à ń sọ ń bè yẹn òun ni agbára ìdáǹdè tá a fi dá wa láre tá a fi dá wa láre kúrò lábẹ́ ìjìyà àti ìpọ́njú ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí amòfin tó jẹ́ pé òun náà pàápàá òun náà ni onídàájọ́ ìyẹn tí ń ṣe jésù kristi òun náà ló sanwó ìdíyelé ẹ̀ṣẹ̀ wa lórí igi àgbélébú ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ bi ọ́ léèrè wípé ǹjẹ́ o rí o ti rí jésù kristi ǹjẹ́ a tètè dá ọ láre ǹjẹ́ o ti rí àjínde jésù kristi gẹ́gẹ́ bí ohun tí kì í ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ àkókò afẹ́fẹ́ yẹ̀yẹ̀ lásán ṣùgbọ́n tó jẹ́ àkókò tó yẹ pé à ń sọ nípa iṣẹ́ ìdáǹdè àti ìgbàlà ọkàn ènìyàn ìdáríjì ẹ̀ṣẹ̀ ọkàn ọkàn ìdáríjì ẹ̀ṣẹ̀ ọlọ́run sí gbogbo ọkàn tó jẹ́wọ́ jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn má gbẹ̀sìn sórí lásán má kàn máa lọ bá wọn gba àwẹ̀ àwẹ̀ ogójì ọjọ́ tí jésù rán wa jésù ò ní ká gba àwẹ̀ ogójì ọjọ́ tó bá sì gbà kò sí nǹkan tó burú ṣùgbọ́n kì í ṣe nǹkan tó paláṣẹ fún wa ohun tí mò ń sọ ni wípé ó ṣe pàtàkì ká mọ kí ni ìdí gan-an tí yóò ṣe kú tó fi jìyà lórí tó fi jìyà tó fi jìyà nínú ọgbà gẹ́símánì tó fi jìyà èyí tó jẹ́ pé ó fi ìfẹ́ ńlá rẹ̀ fi hàn lórí igi àgbélébú nípa ikú rẹ̀ tí a sì tó sì ta sì sín ọjọ́ kẹta ipò kú lè dì í mú a rí i pé a jí dìde ǹjẹ́ kí ló fi eléyìí pè ìwọ tí ò ń gbọ́ mi ǹjẹ́ a tẹ̀ ti sọ́wọ́pọ̀ pẹ̀lú Jésù Kristi ǹjẹ́ o ti fi gbẹ́kẹ̀lé ẹ̀ sínú jésù kristi ǹjẹ́ o ti gbà á gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ǹjẹ́ o mọ̀ wípé ònìkan náà ní ọ̀nà òtítọ́ àti ìyè wípé ẹnikẹ́ni kò rè lọ́sọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ rẹ̀ pé ìdáǹdè yìí o ò lè dá owó o ò lè sanwó owó ìdíyelé ẹ̀ṣẹ̀ tí baba ńlá wa ádámù ṣẹ̀ ìwọ ìwọ fúnra ò lè san ò lè dá tiẹ̀ san baba ńlá wa ádámù pàápàá àwọn tí gbogbo àwọn tá a bí nípasẹ̀ rẹ̀ ẹ rí i pé wọn ò lè wọn ò lè kò sẹ́ni tó lè san owó yìí ṣùgbọ́n jésù kristi nìkan ló san owó yìí ló san iye yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ ló kú ikú oríire àgbélébù ló sì fi ẹ̀jẹ̀ rẹ̀ fi san fi fi fi fi san owó iyebíye láti lè fi láti lè fi láti lè fi gbà wá kúrò lọ́wọ́ ìjìyà lọ́wọ́ ìjìyà ẹ̀ṣẹ̀ ìwọ tí ò ń gbọ́ mi tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ìjìyà ẹ̀ṣẹ̀ yìí tí o sì ń fẹ́ ní ìdáláre láti ọ̀dọ̀ Ọlọ́run tó fẹ́ ká dá ọ láre ní ẹni tó ń ṣe onídàájọ́ àgbà yìí tó sì ń ṣe agbẹjọ́rò tòótọ́ tó bá fẹ́ ká dá ọ láre mo fẹ́ kó mo fẹ́ kó mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ mo fẹ́ kó gbàgbé wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ mo fẹ́ kó mọ̀ wípé òdodo ara ẹ̀ ò lè gbà ọ́ mo fẹ́ kó mọ̀ wípé iṣẹ́ rere tó ń ṣe ò lè gbà ọ́ mo fẹ́ kó mọ̀ wípé Jésù Kristi nìkan òun ló lè gbà ọ́ òun ló lè gbà ọ́ òun ló lè gbà ọ́ ó ní agbára òun ló ní ìyè lọ́wọ́ òun náà ni ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ e, ẹ̀jẹ̀ yìí òun ló sì ń ṣiṣẹ́ agbára títí di àkókò yìí ẹ̀jẹ̀ yìí sì ń fọhùn síbẹ̀ ju ẹ̀jẹ̀ Ábẹ́lì lọ mo rọ̀ ọ́ lónìí wípé kó fi ayé ẹ kó fi ọkàn ẹ fún jésù kristi lónìí torí wípé ọ̀la lè pẹ́ jù gba jésù kristi gẹ́gẹ́ bó lọ́wọ́ tó lè gbára rẹ mọ̀ bẹ́ẹ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ tí kò lè ran ara ẹ lọ́wọ́ ìyẹn ìgbésẹ̀ àkọ́kọ́ ìgbésẹ̀ kejì ni wípé kí o gbàgbọ́ wípé jésù kristi ọlọ́run jìdìdì ó kú ní ọjọ́ kẹta ọlọ́run sì jìdìdì kúrò nínú òkú àti wípé nípasẹ̀ àjíǹde yìí ó ní ìwọ pàápàá ló lè ní ìdáláre nípasẹ̀ iṣẹ́ àjíǹde yìí ló lè ní ìdáláre lálẹ́ wẹ̀ ọ́ mọ́ lálẹ́ wẹ̀ ọ́ nù tí o bá fẹ́ ṣe léyìí òun láti ìkẹta tó ń láti ṣe òun ni wípé láti lè fi ọmọ Ọlọ́run òun ni wípé kó o fẹnu rẹ jẹ́wọ́ Jésù Kristi yẹn gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ nígbà tó bá ti fi ọkàn rẹ gbàgbọ́ wípé nítòótọ́ Jésù Kristi ọmọ Ọlọ́run ni wípé Jésù Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ ibi tí màá parí ọ̀rọ̀ yìí sí lónìí yìí òun nìyẹn ó ṣe pàtàkì ìwọ olùgbọ́ ká tó máa lọ wípé kí o ṣèpinnu wípé ọkàn rẹ wípé ìdáǹdè rẹ ọwọ́ Jésù Kristi ló wà kó o sì gbà á lónìí pẹ̀lú àwọn nípa tẹ̀lé àwọn ìgbésẹ̀ gbogbo tí mo ti kà sílẹ̀ fún ọ yẹn tí ìwọ bá fẹ́ tó bá fẹ́ gba Jésù Kristi lólù ní olúwa tó lè gbà láyé lónìí mo fẹ́ kó sọtẹ́lẹ̀ wípé Jésù Kristi lónìí yìí mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè gba ara mi là iṣẹ́ rere mi ò lè gbà mí là mo wá ń wí pé jésù kristi máa bọ̀ ní ọkàn àyà mi kó di olúwa kó sì di olùgbàlà mi mo jẹ́wọ́ pẹ̀lú ọkàn mo jẹ́wọ́ mo gbàgbọ́ pẹ̀lú ọkàn mi wípé ẹ̀yin nìkan ṣoṣo ni ọlọ́run bẹ́ẹ̀ ni mo jẹ́wọ́ olúwa sí ìgbàlà wípé ẹnikẹ́ni tó bá képe yín wípé ó gbà mo képe jésù kristi gbà mí kọrúkọ mi sínú ìwé yìí adúpẹ́ tó dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ yín ní orúkọ jésù kristi olúwa wa tí o bá ti ṣe eléyìí mo kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run mo sì fẹ́ rọ̀ ẹ wípé wá ilé ìjọsìn tí wọ́n ti ń gbàdúrà tí wọ́n sì ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ti ń ṣe àṣàrò inú ọ̀rọ̀ Ọlọ́run láti máa bá wọn pé nípasẹ̀ eléyìí wọ́n máa dàgbà nípa ti ẹ̀mí tí o bá ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà àbò ń fẹ́ ìgbaniníyànjú o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ lórúkọ Jésù Kristi a tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀ Jésù ní Olúwa ó dàbọ̀ ẹ ṣeun.